ويجري الحي وهو على كل شيء قدير واشهد ان نبينا وحبيبنا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا السلام عليكم ورحمه الله وبركاته òní èsì ọjọ́ kọkàndínlọ́gbọ̀n nínú oṣù rọ̀bì àìní awwal hijira fourteen thirty nine ó ti dédé ọjọ́ kẹtàdínlógún nínú oṣù dìsẹ́mbà ọdún mìládì two thousand and seventeen ní ìkòsí ní kẹtù ní bíbáyìí tá a ti máa bára wa sọ̀rọ̀ nípa ọ̀kan nínú àwọn nǹkan tó yẹ kí mùsùlùmí kó mọ̀ nípa rẹ̀ abẹ́lẹ́ ọ̀bẹ lẹ́dàá ó ṣe sísọ rẹ̀ nírọ̀rùn ó ṣe gbígbọ́ rẹ̀ nírọ̀rùn ó wá fi àgbọ́yé tó yẹ kí ó fi ṣèké gbogbo wa. ọdún nǹkan kan ni ó sọ pé nínú ìgbésí ayé ọmọ èèyàn ìran yòówù ó lè jẹ ẹ̀yà yòówù ó lè jẹ elédè yòówù ó lè jẹ ẹlẹ́sìn yòówù ó lè jẹ ọdún máa sábà wà fún gbogbo èèyàn níbikíbi tí èèyàn bá wà. ọdún tẹ̀sí rí yìí báyìí èdè lárúbáwá wọ́n pè ní Eid kí ló dé tí wọ́n fi pè ní Eid wọ́n nítorí pé nǹkan kan ni ó bá lọ yóò tún bọ̀ ayọ́pẹ́ ìtumọ̀ rẹ̀ lédè Yorùbá Eid òun náà ni tí máa lọ tí máa bọ̀ ohun tí máa lọ tí máa bọ̀ tó bá lọ yóò tún dé tó bá dé yóò tún lọ tó bá lọ yóò tún dé eléyìí ni wọ́n ń pè ní alẹ́ ìlódé wọ́n ní torí pé títí ọ̀tẹ̀ yìí bá dé tẹ́mi bá gùn di ọ̀tẹ̀ míì dídé náà ni ó tún dé ìdí nu ẹ̀rí pé nínú àṣà Yorùbá gan-an àwọn náà máa sọ wípé tá a bá ṣe yìí tán á tún ṣe míì ṣe àti ìṣètúnṣe nítorí pé nǹkan yẹn tó bá lọ yóò tún dé tó bá lọ yóò tún dé ẹnikẹ́ni tó bá wá dé bá yóò fẹ́ jọ̀kan nínú ẹni tí ó máa ṣe lílọ bíbọ̀ ọdún ọmọ yín yàtọ̀ láti orí ọdún kan sọ́dún míì ọdún mi lílọ bíbọ̀ rẹ̀ láàrin ọdún sọ́dún ni ẹ máa ti tọdún yìí kó tún dọdún mi ọdún mi oṣù sóṣù sì ni gbogbo oṣù ni wọ́n máa ṣe ọdún mi wà tó ṣe pé ọ̀sẹ̀ sọ́sẹ̀ ni gbogbo ọ̀sẹ̀ ni wọ́n máa ṣe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ajá ike ọdún ó ṣe àkójọpọ̀ nǹkan púpọ̀ sínú nínú rẹ̀ òun náà lọ́jọ́ tí máa lọ tí máa bọ̀ irú ọjọ́ ń bá ti dé ńkọ́ á pè ọjọ́ ọdún ti dé gẹ́gẹ́ bí a ti ṣe mọ ọjọ́ ọdún ìtúnu Ramadan ọjọ́ ọdún ìtúnu Ramadan ní ìgbà tí ọjọ́ ìbá ti lè dé á pọ̀jọ́ ọdún ti dé bẹ́ẹ̀ náà ni ọjọ́ kẹwàá nínú oṣù zulhijjah eléyìí ti ṣe ọjọ́ ọdún léyà tí ọjọ́ yìí náà bá tún ti dé á sọ pé ọdún ti dé nínú rẹ̀ náà ni gbogbo ọjọ́ júmùà gbogbo ìgbà tí ọjọ́ júmùà bá ti dé ńkọ́ á sọ pé ọjọ́ ọdún ti dé nínú nǹkan tí ọdún tó kó sínú ìyẹn ni pé ní islamic level àwọn ọjọ́ tí mo ń lọ tí mo ń bọ̀ tá à ń pè lọ́jọ́ ọdún nù ìtúnu Ramadan ọjọ́ iléyà àti gbogbo ọjọ́ jùmọ̀ eléyìí ni àwọn ọjọ́ tí máa lọ tí máa bọ̀ tá à mọ̀ pọ̀ ọdún dé ọdún dé ọdún dé nínú tọ́dún tó kó sínú òun náà ni kíkó jọpọ̀ ọdún ò lè jọdún kó dùn láì sí àkójọpọ̀ nítorí pé ẹ mọ̀ yín pé ṣáájú kọ́dún tó dé kóńkó jábele náà ní kálukú ń sayé ẹ̀ nítorí pé ẹnìkan ọ̀rẹ́ nìkan iná nìgbésí ayé tí gbogbo wa ń ṣe tẹ́lẹ̀ ṣùgbọ́n nígbà tọ́dún wa dé ńkọ́ ẹ rí i pé gbogbo wa á jọ kó pàdé nìkan níta ti jọ pàdé o tó bá délé tiwa ẹ pé palẹ̀mọ́ rẹ̀ là ń bá délé tiyín. á rí pé palẹ̀mọ́ rẹ̀ là ọdún yẹn gbogbo afẹ́ kó pàdé níbo ní bá dé àwọn èèyàn máa ń ṣe ni wọ́n máa kó jọ. kò sọ́dún sẹ́nìkan wọn máa dá sí tó jókòó sínú pálọ̀ rẹ̀ báà sọ pé ọ̀n sọdún yọ ọdún àwọn nítorí pé ẹ̀yin náà ti mọ̀ pé kókó ń tà ń pè lọ́dún nínú Islam òun náà ni ká lọ síbò ká lọ sí Eid ẹ òbí ni yóò ṣe dùn tó lọ́jọ́ yìí gbà tó bá wọ̀ tó tó bá wọ̀ sí torí pé mùsùlùmí lọ lọ sálálù yìí báyìí ha ọlọ́run mo dúpẹ́ fún ọ tó jẹ́ kémi náà jọ kan nù wọn. nínú tọ́dún tó kó jọ sínú òun náà ni àwọn sẹ́wò gan pàtó ni wọ́n ní ká sí lọ́jọ́ náà inú tọ́dún tó kó jọ sínú nù ẹ̀ríkì lọ́jọ́ ọdún wọ́n sọ fún wa àwọn àtikár kan wà tẹ́kọ̀ àmàṣe láti ìgbà tí òòrùn bá ti wọ̀ ní alẹ́ ẹjọ́ ọdún ní alẹ́ ẹjọ́ ọdún ọdún kọ̀la ẹ̀ríkì wọn ní àtikár kan wà tá àmàṣe kálukú ti mójútó wọ́n ti ní àtikár yìí náà lẹ́ẹ̀màṣe títí tẹ́fìdé ẹ̀ẹ́dì ẹnì kò ní pàtì bẹ́ẹ̀ láàmàṣe títí táàfin di pé ìmáàmù dé àti sọláàtì làáyì lọ́ba tán lẹ́yìn náà sọláàtì làáyì ọ̀kan ní ojúṣe ni tó bá jẹ́ pé Ramadan bá ní kíláàsì kí ẹ tó lọ sí ẹ̀yì lẹ́yìn náà tó bá jẹ́ pé léyà bá ní kíláàsì kílẹ̀ gbọ́dọ̀ sí kí lọ sí ẹ̀yì tẹ́ẹ̀dá dúró kí ẹ̀yìn gbà bá ti ẹ̀yì dìde gbogbo eléyìí bẹ́ẹ̀ náà nǹkan eléyìí tó ó ń bẹ nínú àwọn ọdún tó ṣe pé ń ta gbà lérò pẹ̀lú ṣíṣe rẹ̀ ó náà nípa ń sin lọ ń ta gbà pẹ̀lú ṣíṣe tá à ń ṣe nípa ń sin lọ tá a bá ti ṣe àmìgbàgbọ́ pé a ti sin lọ à ń sin ran kan fún àgbàládà gẹ́gẹ́ bí ọdún tó wà ní Islam ìtúnu Ramadan ọdún iléyà àti gbogbo ọjọ́ jùmọ̀ọ́ gbogbo ẹni tó bá ti lè ṣe àwọn ọdún yìí alẹ́ mi kékeré la ṣe àsìlọ́ àtìlẹ́yìn kó àgbà láàdá lọ́dọ̀ lọ. eléyìí jẹ́ ọ̀kan nínú àwọn ọdún kẹ́kẹ́ ń tá àgbà lérò pẹ̀lú rẹ̀ nígbà ń sin lọ. à ń sì ń sin afẹ́fi súnmọ́ lọ. à ń sì fi ṣe àgbéga lọ kọ́lọ́ wọn bó lè bá àtúnwá lẹ́sàn rẹ̀. eléyìí oríṣi kan lẹ́yìn nínú ilé ìgbà rẹ̀ ọ̀gángán ara Islam ìgbà yìí ti mà bí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn mùsùlùmí lónìí àwọn ọmọ tó ń pè ní Islam tó ká ti sọ láti o ẹni tí wọ́n sọ pé yẹn ń dáràn tí wọ́n pé yẹn ń takùtà ọlọ́run takùtà náà sọ̀rọ̀ àdìsọ́lọ́ olùlà orí òkìrò ní Yorùbá lẹ́bù ìyẹn ní kí tóun bá ti ń kírun Yorùbá lẹ́bù yẹn àlùjọ́ náà ní tààrà náà ọ̀pọ̀lọpọ̀ ìbádà kan nù àwọn ìbádà sí yéésù ní gbogbo ìbádà sí náà bá sì mójútó gbogbo ìsìláàmù lápapọ̀ rẹ̀ tó jẹ́ pé ríró lóró lé apá kan dápá kan sí kò sí bó ti lè jẹ́ mùsùlùmí gidi kò sí bó lè jẹ́ mùsùlùmí gidi. ajá pé lábẹ́ àgbọ́yé ìsìláàmù nìsín ìwọ́n gbà pé ńgbà tá yìí gan kí là ń ṣe à alọsí ẹ̀yìn ànsẹsì sọláàtì sáàsì ẹsìn. òkìtì wa kẹsì làbá wa ń ṣe láàmú àwọn asọdún wa pẹ̀lú ẹsẹ̀ rárá o bí ẹni tó ti kó àwọn kátàn kátàn ti jọ àwọn mẹ́ta wọn ń sọ kalẹ̀ wájú ilé rẹ̀ tí o sì nǹkan rà ẹ̀wọ̀n kọ́ni ilé adé ni ọlọ́mọdé ọlọ́mọdé nígbà tí èsì tẹ̀yàn fi ń sori ìbúrọ̀ wọn máa pààkì kátàn ọtí kátàn ọtí kátàn ọtí ọlọ́mọdé ẹlẹ́ni tó ti lọ́wọ́ kókò àwọn aṣẹ́wó lóríṣiríṣi ní ọdún ọmọdún títí ẹ̀ ń bọ̀ ibà òwò àrùn ti mẹ́gbẹ̀ẹ́ pọ̀ láti bí ọgbọ̀n tí ó lára ti mẹ́gbẹ̀ẹ́ òwò abẹ́yìn kọ́sọ́mà so that day is that day eh, that day must be that day ẹ lè rí mùsùlùmí kò sí bẹ́ẹ̀ àfi tó bá jẹ́ pọ̀ dárin yẹn ni. akramakumullah mùsùlùmí yìí ti torí pọ́dún dé wọn lọ bá bá wọn mọ nkárá sálá fújì náìt a'udhu billah ẹ̀gbọ́n kan wọn ní sálà sálà fújì náìt wọn jọra wọn sálà àti fújì ọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀ wọn gbà abẹ́rẹ́ gẹ́gẹ́ tiẹ̀ nù eléyìí gbọ́ ọ̀nà fújì ọ̀nà kòròdú lọ́ba dé kọ̀ọ̀kọ̀ gẹ́gẹ́ tiẹ̀ ṣùgbọ́n sálà ọ̀nà sẹ́mọ̀ lọ́gbàdì tí wọ́n jọra o <laughs> wọ́n jọra o wọ́n ní ẹ tí o bá tí o bá dá àkàrà yọ ní wọlé o àkàrà wa ní tíkẹ́ẹ̀tì wa o ẹ mùsùlùmí ò ní bá wọn débẹ̀ nítorí pé ẹ̀sìn táwa ń ṣe ọdún tá à ń ṣe ẹ̀sìn là ń ṣe à ń ṣe ti afẹ́fígbá kí ni afẹ́fígbá aládá lọ́dọ̀ ọ̀lọ́ sọ àìgbọ́ eléyìí yé bẹ́ẹ̀ inú fa táwọn ẹni bú sí máa ń lo advantage bá ń ṣe ọdún tí wọ́n fi fẹ́ jẹnẹrétì owó òfò tí wọ́n sọ pé kálọ̀ máa mọ nkàrà kálọ̀ máa mú gbá nítorí pọ́dún yẹn á ẹni wọ́n bá débẹ̀ ló lè sọ ọ́ bẹ́ẹ̀ni ẹni tó bá débẹ̀ ló lè sọ tó wọ́n fọ́ gbòmọ́ra lórí njọ́ta wẹ̀ àbẹ́yìn náà gẹ́sì ẹ̀ tó owó ti débẹ̀ ọlọ́mọdé ọ̀rá ìdá ìwọ́ ẹ̀yà ṣe jókòó lé rẹ̀ tó wọ́n á fọ́ gbòmọ́ lórí adúpẹ́ fọlọ́. náà ń bẹ nínú àwọn ọdún táwọn èèyàn ń ṣe o ọdún tó ti pé wọ́n ń ṣe wọ́n fi ń kọ̀ sí àwọn èèyàn láyé ojú dúdú ni àwọn náà ń ṣe but tẹ bá fi wọ́n lérè kí ni ọ́rígìn ọdún yìí wọ́n sọ pé inna wajadna aba'ana ala umma wa inna ala atharihim muqtadun bá a ṣe bá wọn bàbá wa tí wọ́n ṣe nù a sì nígbàgbọ́ pé n tó máyé máa gún yìí orí ìlànà táwọn bàbá ńlá wa sì fi lélẹ̀ làwọn náà máa tọ̀. ẹ bá léèrè ti jẹ kí rẹ̀ ọmọ kan ò lè mọ tán yá rẹ̀ káwọn bàbá wa ṣe ń ṣe ọ̀dà akramakumullah nínú wa ní kẹ́hìn náà máa pèjú ìrú rẹ̀ wá ilé òkun báyìí àwọn ọdún mọ̀ pé wọ́n ń ṣe lórí pé bá a ṣe bá àwọn bàbá wa nu tí wọ́n ń ẹ̀yọ̀ ẹ̀lìjẹ̀yọ̀ mo ló ti wá ta ló bi ta ń pọ̀ wọ́n ní ẹ mọ̀ wádìí o inna wajadna aba'ana ala umma wa inna ala atharihim muqtadun máa ti gbọ́n bàbá wa tí wọ́n ṣe a ti gbà pé ẹ̀yọ̀ ló dé kékòó dá báyìí ẹ̀yọ̀ ló dé kékòó lọ síwájú báyìí ẹ̀yọ̀ ló kó gbogbo kálukú wa máa gbé kó irọ́ gidi èèyàn tó ti kí tẹ́ bá táǹpà yóò wò ni èèyàn tó ti kí tẹ́ bá kún fọ́tí yóò dànù. so ẹ sí àwọn kan lórí rẹ̀ ọlọ́run ọmọ important individually tí wọ́n kó kalẹ̀ fún lókọ̀ tó bá ọlọ́run ọmọ important tí wọ́n kó kalẹ̀ fún lórí kí ni nǹkan ìpè ló ti ta àwọn kọ́ ni àṣà ó ti parun àṣà àtẹ́bọ̀ wọn ló ti tàwọn kan ní òtí parun. ẹ̀yin náà wò wò ṣé wọ́n sọ ọdún ẹ̀yọ̀ yẹn tọ́jú ọdún jàhìlíyà yẹn ẹ rí i pé gbogbo èèyàn ló máa ń dá àmàlẹ́ kò mí gbogbo èèyàn ló máa ń dá àmàlẹ́ kò mí tó máa ń sọ ọdún ẹ̀yọ̀ nítorí pé ó kéré jù tó bá fi lè jáde ìta wọ́n lè sọ pé gbogbo BRT lọ́jọ́ náà ń kọ́ free àbí bẹ́ẹ̀ kọ́ abẹ́yìn òsì lẹ́kọ̀ọ́ ọ̀hún so oníkálukú ọ̀dàmà subhanallah ẹ̀yọ́ ó gbọ́sọ̀ wẹlòmíì lọ́rùn débi pé ẹnìkan dé láti lókè ó lọ́n fẹ́ máa so gbàtọ́ wa dọ́jà ẹnìkan wa bá níbi tí ẹ̀yọ́ mú lómi dé ń tiẹ̀ ó ní kí lọ́ọ́ bá wọlé ó ní káràkátà sọ fẹ́ rí ṣe oníbẹ̀ẹ́ni ọ̀fẹ́ rí ṣe owó ṣe oníbẹ̀ẹ́ni ó ní ọ́ lọ sí ń lọ sí ìdúmọ̀gbò wọn lọ forí balẹ̀ fún èèyàn nítorí gbogbo ẹni tó bá wá sípò yìí tó bá bá tó wá sípò yìí tó bá fi lè lọ sí ìdúmọ̀gbò tó lọ forí balẹ̀ fẹ́yọ̀ kiri tòwó sí ọmọ amákejì wa aláàjì lágbádá aláàjì bá ojú fẹ́yọ̀ lójú kí ọwọ́ rẹ̀ ṣe ni kórókè aláàjì lágbádá awarigbẹyọ lójúkọ rẹ sẹkẹ ni lójúkọ ròkè mr lágbájá awarigbẹyọ lọ́wọ́ rẹ ti ròkè a'udhu billahi minash shaitani rajim lọ́nà bá gbéra ó bá dìbì tá a wí lọ́nà bá gbára dálẹ̀ ńlẹ̀ pé ẹ̀rọ mọ́jú ojú kí ọ náà ẹ̀yọ̀ gbá wọn ẹ̀yọ̀ lá wọn yóò lórí tí o bá jẹ́ tó ná ọbẹ̀ jẹ́ o. subhanallah bẹ́ẹ̀ náà ni tába dé àwọn ìjẹ́búlẹ̀ máa wọn agbọn abẹ́kúta ń bẹ̀ alágẹ̀mọ́ à òun gbalẹ̀ ń bẹ̀ ni ibẹ̀ ló ń ṣubú sí ẹ̀rí pa wọn náà ọdún jàhílíyà kan náà tún lọ́nà ìjọba wa pàṣẹ wáàzì ilé ìyá mi ẹgbọ́ lọ́wọ́ bá gbọ́ alágẹ̀mọ́ ń sìn yìí alágẹ̀mọ́ ń kọ́ òní nǹkankan tó lè di fún yín ní kọ́ba tí jẹ lọ yóò ṣe sábà bíi kí ti yín òní dáa fún yín tẹ̀ ń bá ń ṣe wọn ni ẹ òní dáa fún wa tẹ̀ ń bá ń ṣe ó sì ti dáa fáwọn bàbá wa ó dáa fáwọn bàbá bàbá wa ó wá sọ pé à àjẹpọ̀ wọ̀nyí gbogbo wa gbọ́dọ̀ bọ̀ ọjà tí ẹ mọ̀ pé ẹ̀yọ̀ kò lè bá yẹn jà aládẹ́mọ kò lè bá yẹn jà abẹ́rù fún alẹ́ bá ebi irọ́ náà irọ́ lásán ẹ̀rọ kìnnìkan ọkàn kan ọkàn kó aṣọ kan sí lọ́rùn dọ̀ọ̀rọ̀ àbẹ́rẹ́ rí bẹ́ẹ̀ ni ó dùn báyìí wọ́n tún gbé pọ̀ parọ́ sí lọ. àwọn alágbẹ̀mọ náà àwọn náà dọ̀ọ̀rọ̀ lọ̀rọ̀ mi dọ̀rọ̀ mi tiwọn náà kò sí kankan tó lè fẹ́ kàn sí. àmọ́ tẹ́ rí òòṣà àti ẹbọ àwọn ẹni tí máa ń sìn ní máa gbèjà wọn. sí ohun tá à ń sìn tí ó lè dá gbèjà wa tó fi kọ́ wa láti máa gbèjà rẹ̀ on ah, level burúkú ni ẹ eléyìí disqualify rẹ̀ hundred percent ẹ̀ torí táwọn anabi Ibrahim alayhi salam kẹ́ fi wo màdá anabi Ibrahim alayhi salam ah bàbá yẹn ọlọ́nkọ́ wa san án lẹ́sàn-án rẹ̀ àpèjúwe ńlá ni wọ́n fi lélẹ̀ fún wa níbi tí ẹ bọ́ àti òsà sí anabi Ibrahim wa wọ ọbẹ̀ kákékàké ọwọ́ àti gbogbo wọn ṣàkóso ọbẹ̀ gbogbo wọn bẹ kú bẹ̀ gbogbo àwọn kùkùté wọn wá kúnlẹ̀ báyìí nítorí wọn yanni lẹ́nu ní pé gbogbo báyìí níbi wọn ṣe ń sá wọn ti ń gbá wọn ti ń lù wọn ọ̀kan nu wọn òkè àbẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ tí a lè máa lu àwọn ọmọ tiwa kí wọ́n má kè àní ìfẹ́ ọmọ tẹ̀ wá ń lò ẹ̀sùn wọn sọ pé wàá ti ẹ bá jẹ fún kíkẹ́ tó ń kí ẹ kí ìlú ọmọ ìlú ọmọ pariwo nígbà tó ń nà tó tó wá ní kọ́ mọ́ sùnkún irú èèyàn wá ni wọ̀ tó ẹni tí àwọn ọmọ kéékèèké wa gá dáa ju àwọn ọ̀sà yẹn lọ torí pé bẹ́ẹ̀ máa ń lo àwọn òkè tẹ bá bọ̀ wọ́n síìtì wọ́n rẹ́rìn tẹ bá rẹ́rìn wọ́n pàkè wọ́n rẹ́rìn àmọ́sà gbogbo ọ̀nàtọ̀ lámọ́lẹ̀ oṣù wúlẹ̀ tó sọ̀rọ̀ ẹ̀rín ọ̀rẹ́ ẹ̀rín tó bú kò rí nóbí tó sálákẹ́ yóò bá tàrí tó ajẹ́pẹ́ni tí ń sìn kọ̀dá dúpọ̀ gbádùn láàṣẹ láàṣẹ pẹ̀tẹ́lẹ̀ bí Ibrahim alayhi salam tó wá sí àwọn òòsà ilé ṣe bá ó wá yí àwọn ẹni tí ń sìn náà lẹ́nu pé ah! òòsò gbéra rẹ̀ òòsò gbéra rẹ̀ wọ́n wá parí sẹ́ńtẹ́ǹsì ìyẹn ni pé òòsò gbéra rẹ̀ báwo ni ọ̀rọ̀ ti dé pẹ̀lú mi. bẹ́ẹ̀ ni àwọn kèfèrí ìrònú wọn máa ń kúrú torí tí ìrònú wọn bá jálẹ̀ ní àkóso gbéra rẹ̀ báwo ni ọba ti ti gbẹnu mí. àwọn aṣọ pé tán mọ̀tà tí wàá mọ̀ bùrẹ́mà bùrẹ́mà àbí agbọ́ tí ọmọ kan máa ń sọ̀rọ̀ wọn wọ́n ń pè ní Ibrahim wọ́n ń pè ní Ibrahim yorùbá náà sọ pé Ibrahim bùrẹ́mà tẹ̀sán fẹ́ kọ́ fẹ́ ẹlọmọ wa wọn ni nígbà wọn bi léèrè tán bi léèrè tó dá ọgá wọn náà ló ṣe wọn lọ́sẹ̀ bá wọn ẹbí wọn léèrè tán bá máa sọ̀rọ̀ wọn ni àwọn náà mọ̀ fáwọn kì í níye sọ̀rọ̀ bá títí sọ̀rọ̀ lẹ́sìn tí sọ̀rọ̀ lẹ́sìn wọn para ọ̀pọ̀ wọn yí gbé kótó bèrè kótó wọn ní tó wà ní ẹni sinike ẹjẹ ká ran àwọn olúwa wa lọ́wọ́ tó bá ní kàṣe òǹṣòro ẹ̀rẹ̀ ẹ̀ṣẹ̀kú in kuntum fa'ilin ẹdí ká ran àwọn olúwa lọ́tà bá níkàsí ìta fẹ́ mú bẹ̀ ẹdí ran àwọn olúwa wa lọ́wọ́ ṣé ẹ̀yin ní kẹ̀kẹ́ tẹ̀lé fi ran Allah tẹ̀lé fi ran lọ́wọ́ bí ẹ̀yin gẹ́gẹ́ bí ìta ni àwa rondo rondo yìí láti àdúrà tó ti bọ́ pé ràn wá lọ mẹ́tì bí ọ̀pá wa lónìí ràn wá lọ́wọ́ aṣọ ti kó járí mi rà ràn wá lọ́wọ́ àwọn ọmọ ń pariwo wọ́n ní kò tó jẹ ràn wá lọ náà náà náà. ìta ni tí wọ́n wà ń rẹ̀ ta ni lọ́wọ́ àwọn wa ní ẹ jẹ́ kí a fi ìyà jẹ ọmọ yìí báyìí ká fi ran àwọn ọlọ́run wa lọ́wọ́. tó bẹ́ẹ̀ náà ni ẹ̀yọ̀ kò lè dájà ara rẹ̀. bẹ́ẹ̀ náà ni alágẹmẹtẹ kò lè dájà ara rẹ̀ gbè. gbogbo wọn àwọn ẹni tí ń sìn wọn ní máa gbèjà wọn. ẹnìkan máa ń sọ fáwọn alálágẹmọ ike ẹ̀yin wọn yóò ń tẹ̀sí ọ̀dà ọ̀nà tẹ̀sán ọ̀nà àbíkẹ́ túbọ̀ kẹlẹba ara lè jẹun náà wọ wọn lọ kùbìtà ọgbà wọn lọ kùbìtà ọgbà àfi tó oògùn ọba ti sẹ́nà wọn á sọ pé oògùn kìnnì oògùn kìnnì oògùn yóò lè tẹ kankan àfi tọ́lọ̀ ọ̀rọ̀ bàbá ní ọ̀sẹ̀. tọ́ ẹ rí i pé bẹ́ẹ̀ ni inú àwọn ọdún ẹbọ eléyìí tó ń ṣe ní ìṣe tayé ojú dúdú kó tó di pé ìsìláàmù dé wá báwọn yẹn tí wọn ti yé ṣèjọ ní ó náà ní bíbọ tí wọ́n máa bọ òkè ìbàdàn òkè bá ọwọ́ òkúta kan àwọn kan sì máa bọ́ pé ọlọ́run àwọn táwọn ń bọ̀ nù wọ́n máa gbé ẹbọ lọ sídìí rẹ̀ wọ́n máa ṣe ọdún kan ọdún ọ̀sẹ̀ méjì nígbàdàn mẹ́wọ̀ ẹ̀rì tí àwọn ẹni tó kàwé àtàwọn olójú dúdú tí gbogbo wa péjọ lójú ọlọ́gùn kí kálukú wọn máa sọ̀bùráì àwọn apá àwọn adìẹ kalẹ̀ àwọn òkú di àwa máa rán ráì níbi tí a ti ń sọdún àdánwò níbo wà ní làákàyè náà wà ṣé ìwé lásán lẹ kà ní ẹ̀ẹ́kẹ̀kọ́ nítorí pé tí ẹ bá kàwé lásán yọ̀ọ̀kan máa sọ ìbò lásán náà kò sẹ́kọ̀ọ́ náà èyí náà yẹ kọ́ mọ̀ pé what is all this rubbish tá là ń padìẹ fún ganan rí ẹ̀ka padìẹ kalẹ̀ náà àbí ẹ̀rí nǹkan bẹ́ẹ̀ kò sẹ́ni tí ń jẹ́ à ọlọ́run náà kò má jọ ọpọlọ owó dorí kodò. àwa ní ìsìn ọ̀pọ̀lọpọ̀ wà nù àwọn èèyàn láyé tẹ́kútọ́dún léyà bá dé gan kọ̀ọ̀rá díẹ̀ jẹ. àwa lọ máa padìẹ fún kíkan tánlókè ránù. sọ̀tẹ́rì tó máa ń fẹ́ sàdó àfọ̀rọ̀ àwọn alágbọ̀nmẹ́ o ó lè pe òfò gbé àwọn òkè òfò onígbè òkè òfò onígbè bẹ́ẹ̀ ni nínú ọdún ayé ojú dúdú nìyẹn táwọn yẹn máa ń ṣe bẹ́ẹ̀ náà ni láwọn àlùkà wọ́n làwọn ń sọdún ọ̀lẹ̀ wọ́n làwọn ń sọdún ọ̀lẹ̀ ọ̀lẹ̀ tí gbogbo aráyé máa jẹ bá <laughs> wọ́n làwọn ń sọdún ọ̀lẹ̀ tó ọ̀lẹ̀ olùsá tí wọ́n mẹ̀ ọ̀lẹ̀ baálẹ̀ abẹ́gẹ́sì ẹ̀ wọ́n tún máa sọ fún ló pé àwọn ń sọdún ọ̀lẹ̀ ibùmí ó ní ọ̀ṣun òṣogbo làwọn ń bọ̀ ọ̀ṣun òṣogbo ó ní làwọn ń bọ̀ gbogbo àwọn èèyàn ọmọ àti dálẹ̀ wọn máa lọ sóṣogbo ló kọ pé tọdún yóò sojú àwọn ẹni tí ọ̀rọ̀ ọmọ rí ẹni tó ṣe wípé ọjà ìta ẹni tí ò rówó sọ́wọ́ ẹni tí ọ̀rọ̀ kọ ẹni tí ọ̀rọ̀ ayá oníkálukú wọn mọ wá túyáyá túyáyá lọ́bẹ̀ ah wọ́n ráwọn èèyàn mú kọ́ nàìjíríà yìí ẹ̀rí kó gbogbo ẹni tí ń parọ́ báwọn èèyàn náà ìdààmú tí ń bá wọn nù gbèsè ayé wọn náà wọ́n máa ń lò wọ́n lè pẹ́ tí ọ̀rọ̀ ọmọ bí ọ̀rọ̀ ọmọ bí ń jọ náà àgbọn kìnní kan yóò tọ́ wá àlàbọ̀sùn kìnní kan ẹni tí ò rí ṣe tí ò rí ná tí ò rí ó rí ṣe àwọn akúṣẹ̀ tí sọ pé ó rí ṣe àbẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ tó gbogbo orú nǹkan ọmọ fi tàwọn èèyàn jẹ Africa tí wàá ń bí báyìí ọ̀ṣun òṣogbo owó ò lè ti wá dọ́lọ̀ odò tó ti pété ọba sọ́ra tó ọba rí bẹ̀ nígbà tó mi pọ̀ bẹ̀ yóò bí ọ ni tí kálukú òsèlú iná lẹ́ẹ̀ máa wá bọ̀ ẹ fi Allahu Rabbul Alamin ẹ fi sílẹ̀ ẹ̀ sì bẹ́ẹ̀ náà ni táwọn ẹlẹ́jẹ̀bú ń bẹ yẹn àwọn ọdún kan wọ́n ti wà ń bẹ lóríṣiríṣi ẹni kan ọdún ó jẹ owó ọmọ náírà wọlé gba ní fáìfáì ẹgbàá ń gbà mí ó lè ga ó lè ga sókè ní òpó yìí tí ó tún nípa bẹ́ẹ̀ kí wọ́n lọ dúró ní gbogbo ìkórìtà ìkórìtà kí wọ́n máa nára wọn lẹ́gbàá fáńtà kékeré wọn ní báwọn bá nára wọn báwọn tí gbogbo ara bá bó báwọn ẹni ó jẹ kí ló túbà kí ló túṣẹ ewu nǹkan torí tọ́lọ́ ọlọ́run ti wá lájíyà jẹ àwọn eléyìí ò ti jẹ wọ́n máa máa jẹ ni bẹ́ẹ̀ náà ni ẹ̀rì ní gbogbo lẹ́yìn báyìí ẹ̀rì kan sọ ọdún egúngún. wọ́n ní ọdún eégún táwọn ń ṣe ní jáyé ogun ìgbà yìí máa ṣe ń ta golo mílíkì tẹ́lẹ̀ ẹ̀sì máa ṣe ń ta ní pọ̀ yóò náà ni ẹ rí àwọn eégún ìtí àpá ẹ rí náà ni kò sẹ́ni àbẹ́ ń kékeré náà ni wọ́n lè da aṣọ yáàdì mẹ́ta sí yáàdì mẹ́ẹ̀ẹ́dógún ọmọ wa wọlé ǹjẹ́ o rò pé wọ́n yẹ fi eégún lẹ́kọ̀ọ́ àbí ẹ̀rí wọn tó <laughs> wọ́n mọ̀ wá wọlé bí yáàdì mẹ́ẹ̀ẹ́dógún wọ́n mọ̀ wá lùlù tẹ̀lé wọ́n ti wá tẹ̀lé lọ́kùnrin lóbìn kọ́dà gan èkó ìtún yàtọ̀ làṣà èkó ìyàtọ̀ tẹ̀rí gún tẹ̀rí hùn láwọn àlú gbogbo onílùlù Yorùbá ẹ̀ ní rìn débi kan kẹ́ẹ̀rí kí wọ́n á kọ sáńbọ́ọ̀dù pé ìgbàlẹ́gùn báyìí kò sí pékin ń parẹ́ ni amẹ́lẹ́kọ̀ọ́ mi mo rò pé yìí náà máa jáde ẹ̀rí lọ́tún ẹ̀rí lọ́sì wọ́n sọ pé kí ni ìgbàlẹ́gùn báyìí àìmọyelẹ́kọ̀ọ́ mi báyìí wọ́n tún wọ́n dáná sí center of excellence gbogbo nǹkan lọ́wọ́ wọ́n tún dáná sí ẹ̀rí tẹ́lẹ̀kọ̀ọ́ mi báyìí gan ibi tẹ́ bọ́ tó dé ń bò ẹ̀rí pé lóríta lóríta ẹ̀gbọ́n tún bẹ́ńbẹ́ dì sí àbẹ́yìn ni jáde ẹ̀rí pé kìnnì kan wọ́n lè sọ pé ojú ẹlẹ́gbà àti wọ́n abrigate ẹ̀nu kí ni complete ẹ̀rọ rí ojú bọ́ ẹlẹ́gbà ẹlẹ́gbà náà bẹ́ńbẹ́ dì sí táwọn kan ń sìn tí wọ́n ń sọdún fún un òtà yẹn bẹ́ńbẹ́ wàá rí rigidi níbi táwọn onídàńfódàńfó yẹn kó bẹ́ẹ̀ wàá rí orí kan kọ́ completely ojú bọ ẹlẹ́gbà. Ah, ọlọ́run adúpẹ́ fún ọ tó ti wá mùsùlùmí. bẹ́ẹ̀ náà ni tẹ́ máa tún lọ́ńbò mi tẹ́ máa lọ́ńbò mi ẹ rí ní dídí àárín títì ní dídí àárín títì wọ́n lè sọ pé ojúbọ èṣù ọwọ́ àlékún ìdáadáa tọ́ba lọ sí kíní kan bẹ̀ yẹn akókò ọ̀bọ láti rí pọ̀lọ́pẹ́ ti gẹ́ẹ̀tì tí mo sọ wọ́n kún lọ́dà dúdú àti bíi funfun kan báyìí pọ̀lọ́pẹ́ ti gẹ́ẹ̀tì ẹ̀ mm-hmm tọ́ gbogbo orí eléyìí àwòrán eléyìí ní ṣètò ọ̀nà rẹ̀ láwọn àlú gbogbo lórí pé à kọ̀rọ̀kọ̀rọ̀kọ̀rọ̀ wọn máa gbẹ́bọ̀ pamẹ́ ọmọ dáná ẹ̀jẹ̀ lóko ìpọ̀ tọ́ àkàràmọ́kọ́mọ́wá ẹ̀ rí i pé nínú àwọn ọdún ayé ojú dúdú náà lóru orò ọ̀nà nígbà tó rò ń tẹ wá ń bọ̀ wálé ayé orò yẹ̀yẹ́ o ó rí ayé ní Ògùn state bàjẹ́ hmm, ọ̀ráyè lógùn state bàjẹ́ tẹ̀rọ state a ọ̀rọ̀ yẹn ó rí ààyè ń bẹ bàjẹ́ ní Ògùn state wọ́n kàn lè wò sùsùn lọ́sàn gangan láwọn àlóbí àlárí ìbí kíníkan owó dé gangan tẹ́ bá lọ sínú sínú yẹn lọ́sàn gangan ó lè sẹ́ni bọ́dì oníkọjá mọ́ róró ń bẹ́ńtà lọ́sàn ẹ̀yìn gbarọ́ ẹ̀yìn gbarọ́ tó o kọ́ wá sọ pé òun gbérò àwọn ìlú ọmọ kí wọ́n sọ̀rọ̀ kan sẹ́mi pàṣẹ ìhàn náà ni wọ́n fẹ́ kí kálukú ọmọ náà tó gbogbo orú nǹkan yìí nínú àwọn ọdún ayé ojú dúdú tí wọ́n máa ń ṣe nìyẹn. bẹ́ẹ̀ ni ẹ bá tún wá gbé léyìn sílẹ̀ tẹ̀tún wá wá bẹ́ẹ̀ àwọn tó modernize tiwọn àwọn methodist àwọn oníkọrin yóò kiri yóò Nigeria limited ẹ rí i pé ọdún tí wọ́n kún mọ́ òun náà fẹ́ yàtọ̀ ọ̀pọ̀ kò fẹ́ yàtọ̀ ọ̀pọ̀ ẹ rí i pé àwọn náà nínú ọdún ayé ojú dúdú kìnnìkìnnì kan Christmas. Christmas tí wọ́n fi ń kalẹ̀ fún wọn láì ọ̀kẹ́lẹ̀ fún ti báwọn àdúgbò fún àfi ń kẹ́tí ọlọ́mọdé bọ́wọ́ rẹ̀ bá déjì lẹ̀kùn ayé ògè ni tèmi ń kọ́ <laughs> so ẹ̀rí fi ń kalẹ̀ fún wọn gbàgbàgbà tó ń bọ̀ òun bọ̀ tọ̀ ọdún nínú ọdún ayé dúdú ní irọ́ gidi irọ́ ní bẹ́lábẹ́rẹ́ wọn ni ẹ because ọdún àbí nìyẹn ọdún àbí mo sì lọ pé àdúgbò wa ń bí báyìí wọ́n fẹ́ẹ́ sí kiri ó mẹ́. imam. wọ́n pọ̀ gan. wọ́n pọ̀ ẹ ti fi gan kún aláìláì lọ́wọ́ àdúrósọ. èmi náà ṣàkíyèsí wọ́n hmm, ṣàkíyèsí báyìí ṣe ń wá àdúgbò gan lọ́tún lọ́sì lọ́tún lọ́sì. wọ́n ní ẹ tó fà á ní pé chọ́ọ̀tì kan ti lérí wípé lẹ́kọ̀ọ́ yìí every street àwọn gbọ́dọ̀ ní branch bẹ́ẹ̀ ni abẹ́ ẹ̀kọ́ mo wá rí ju branch wọn kan lọ báńtì ń bọ̀ iná mo sá ń wò mo ń wò pé a ah, orílẹ̀ èdè ju branch kan lọ wọ́n rí wọn mú dmb sẹ́mi <laughs> pé wọ́n pọ́n di ni o wàláhi ẹ mẹ́jọ jẹ́ ẹ lọ́wọ́ tó lọ́wọ́ bá sọ ni láyọ̀ gbọ́dọ̀ nàkàtà kọ́lọ́bù lẹ́dí nàkàfọ́rọ́ fìlbílàd mẹ́tẹ́ àrùn ọ̀lẹ́lọ́nù thumma ma'wahum jahannam wa bi'sal mihad ọlọ́run ní lílọ bíbọ̀ àwọn kèfèrí ní gbogbo òlu gbogbo ẹ̀mẹ́jọ jọ yín lójú o ẹ̀mọ́ wo bí wọ́n ti pọ̀ ń di kèfèrí ẹ̀mọ́ wo bí wọ́n ti pọ̀ ń di ẹbọ kẹwàájọ jọ yín lójú kẹfì Islam sílẹ̀ o ẹ̀mọ́ wo bá àwọn mùsùlùmí ti kéré jọjọ o kẹwàá kọ́ mú ikúrira àti máa ṣe Islam kẹfì Islam sílẹ̀ o ọlọ́run ní ìgbádùn díẹ̀ ni o gbogbo ìgbádùn ti káfíìrì ní díẹ̀ ni o fẹ́ràn káàdì jẹ́nà tí wọ́n wọ́n wáyé ìgbádùn díẹ̀ ni o ibùkádà sí wọn ní kí ni iná jahannam ọlọ́dàkùn mẹ́sà wà bẹ́ẹ̀. torí anabi sallallahu alaihi wasallam ó ní ad-dunya sijnul mu'min wa jannatul kafir ilé ayé tẹ́ rí ọgbà ẹ̀wọ̀n lọ́jọ́ fún mọ́mìnì òun làlẹ́ jẹ́nà káfíìrì òun làlẹ́ jẹ́nà káfíìrì ọ̀ jẹ́ wọ́n ayé iná lọ́mà àwọn gan wọn bá máa pè ní ayé lọ́mà àwọn káfíìrì ni wọ́n máa pè lóríkì ayé lọ́mà. akramakumullah ọdún rọ́ọ̀nì ọdún àbí jésù tani jésù náà tẹ́yìn mẹ́ni tí ń jẹ́ jésù àwọn máa nàbì Ìsá alayhi salam àmọ́ jésù lẹ́yìn náà olùkọ́ yìí náà tẹ́ bá wò lórí social media ọkùnrin kan tó ń fi áàtì jésù tó máa ń fi kọ́mẹ́dì tó ń kọ́ yarí ọ̀yarí <laughs> láìpẹ́ yìí ó ní èmi solúwayé o kọ́mẹ́dì lásán mo ti mo ti gbowó sẹ́mi o ẹ má tún pè mí lólúwayé máa ò bí kíláàbù o ọ̀wọ́ ah, ayé dírámà ayé dírámà ń rí i pé fọ́tò jésù méjì ọ̀jọ̀ra wọn fọ́tò jésù méjì ọ̀jọ̀ra wọn torí rẹ̀ bí àwọn ẹni tí ń kí fọ́tò rẹ̀ kábà ti fi pọ̀ tó bẹ́ẹ̀ ni fọ́tò rẹ̀ ọ̀pọ̀ tó nítorí pé irọ́ náà ni fọ́tò yẹn níjò ni wọ́n tó mọ fọ́tò láyé níjò jésù ti lọ tọ́lọ̀ ti gbé lóòkè kò sí fọ́tò láyé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ẹ wá wájú ọdún tí ń bẹ láàrin ànábì àti ànábì Ìsá alayhi salam anabi ò ní fọ́tò bọ́ọ̀lù anabi ìta ti wá ní fọ́tò ọlọ́run ọlọ́run dákun má yọ wá àánú rẹ lórí wa wàlá ọlọ́run tá a nu agan pẹ̀lú ìsìlámù yìí torí tàbá jẹ́ mùsùlùmí báwọn náà bá ti máa ń ṣe wèrè kánú tá a máa sọ̀rọ̀ tá a máa hó sẹ́nu sani kò bí ọlọ́run tá a nu àfọ́fẹ́ sórí bú àbí ìfọ́fẹ́ bínú sí ọ òun bèrè nípa àlàyé fọ́tò Jésù ọ̀fẹ́ kò tí wọ́n bínú sí ọ ni àti ní béèrè alójú eléyìí ọwẹ́ ojú eléyìí tẹ̀ imú eléyìí tẹ̀ imú eléyìí tẹ̀ abọ́fẹ́ kí bàbá bínú tó. báwa náà bá ti máa ṣe kánò àánú ọlọ́ọ̀ ọlọ́ọ̀ náà kò mọ ìyọwọ́ rẹ̀ lórí wa. ẹ rí i pé àwọn Roman Catholic àwọn ní kàlẹ́ndà àjọ àbí Jésù àwọn Orthodox àwọn ní kàlẹ́ndà mi yóò sì di mélòó ọdí méjì ó kéré jù ní ó ti di méjì èyí jẹ́ abí roman catholic ìjọ náà ká abí jésù orthodox tẹ́ bá lọ sí eastern europe ẹ bá wọn orthodox mbẹ ọ̀tọ̀ ní déètì wọn bí jésù lọ́dọ̀ tiwọn kàlẹ́ndà àwọn ọ̀jọ́ra wọn adúpẹ́ bọ́lọ́ ó ti yẹ náà nìkọ́rọ̀ wọn máa takora wọn kí kálukọ́ gbà bẹ́ẹ̀ náà ni wọ́n tún lọ́dún kan wọ́n ní new year new year àbẹ́rẹ́ nǹkan bẹ́ẹ̀ pé ọdún tuntun dé o lórí kàlẹ́ndà gregorian yìí náà gregorian calendar mo rò pé náà kálukú ní dictionary lé tábà délé lónìí ẹ jẹ́ ká yẹ̀ wò what is the meaning of January what is the meaning of February March April May June July August September October November December ẹ jẹ́ ká wo orúkọ ọ̀kan káwọn ìtumọ̀ rẹ̀ káfíìsì mi káfíìsì mi ọ̀pọ̀lọpọ̀ wọn orúkọ àwọn òòṣà wọn yìí orúkọ òòṣà àwọn róòmù ó lè ti ra di kàlẹ́ndà tí gbogbo wa náà wà hun rí mọ́ lónìí tí wọ́n ń sọ fún ọ pé kí ni déètì òní ní kàlẹ́ndà hijira ní oṣù Rabi'il Awwal ẹ̀rí kọ́ pọ̀lọpọ̀ ń fìdí rẹ́yìn lè má mú gófìl kátó sọ pé máa mú orí pé kò fi gbowó oṣù àti tó bá ti yẹ January February àánú sọ ọmọ kó seventeen December two thousand and seventeen yẹn and seventeen yẹn ẹ̀rí pé lẹ́yìn ìwé ajẹ́ pé January February March ló pẹ́ nu wa ilé ìjọjẹ́ kó kọ àwọn òòṣà lọ́pọ̀lọpọ̀ rẹ̀ wọ́n ní kàlẹ́ndà tán nígbà kún kàlẹ́ndà tán ṣe gbọ́dọ̀ dọdún ó yẹ ká mọ kókó jẹ́ ń pè lọ́dún lónìí kàlẹ́ndà kan tán omi ìfẹ́ bẹ̀rẹ̀ ó ti gbọ́dọ̀ tọdún ó ti ó ti ní o díẹ̀ kí ni bàbàrà ń bẹ̀. ẹ wá rí ẹ máa fẹ́ ṣe àwọn ọdún àdánù ariwo pọ̀ mùsùlùmí sọdún káriwo pọ̀ ìrọ̀rùn lọ́ba dé ni mo ti máa fẹ́ sọdún àdánù ariwo pọ̀ wọ́n lè máa yin báńgà gbogbo àwọn rọ́kẹ̀tì èdè jẹ́ pé wọ́n yín yìnyín ọjà rẹ̀ gbé nọ́mbà kan lẹ́kọ̀ọ́ ń àkàràmọ̀ kò wọ́n wá ẹ̀ka lè jókòó jẹ́jẹ́ ìjà gbọ́gbọ́ ààyè Boko Haram láti wà ọlọ́mọdé àárí wọn aláwọn sọdún nìyẹn àwọn ń ṣe àmì pé afẹ ìyá jésù ti lóyún àwọn ti fẹ́ẹ́ bímọ ó kọjá mélòó báyìí pé tùmọ̀ táwọn ẹ̀yìn nù ẹ dákun ẹ̀ wò nǹkan bẹ̀ ọpọlọ ti dorí kodò bẹ́ẹ̀ náà ni wọ́n tún lè pa àwọn sọdún kan kó pè ní ìta àjíǹde ètò jésù wọn kàn má gbélébùú yéésù wa kú fúnjọ mẹ́ta lórí àgbélébù ó tún wá jí mi èyí náà tún gba ọgbọdún irọ́ ń parọ́ fúnrọ́ lẹ́nu pé yorùbá náà ti sọ wọ́n ní èèyàn bíi ahun ní máa ra ahun hè èèyàn bíi ìgbínísì ní máa pègbè àwọn róòmù gbérọ́ wá àwọn nàìjà gbà á jọra àbí wọ́n jọra wọ́n jọra wọn kò rí ẹ̀ wọ́n ní kú fíjọ́ mẹ́ta ẹ bá wa sírò rẹ̀ o fíjọ́ mẹ́ta ẹ bá wa sírò rẹ̀ o ẹ̀yin mathematicians wọ́n ló kú jọ jimá wọ́n kàn án lágbélébùú fíjọ́ jimá wọ́n wá kú jimá ó tún wà lórí kó ti kú sátidé ó sì jí níjọ́ sunday ìjọ́ mẹ́ta ló sì fi kú mo rò pé rí pé ti ro ọ̀dàrú pọ̀ one plus one plus one equals to one sọ́ọ̀sì lẹ́sìn lè bá ru ilé ẹ̀ lè bá skul kan tí skul kan bá ṣe bẹ́ẹ̀ ìjọba ọgbà rẹ́jísítà tán fún mi. subhanallah torí àdúpẹ́ fọlọ́. akramakumullah ọba tí wọ́n yí wa bẹ́ẹ̀ gbogbo àwọn ọdún tá a ṣàpèjúwe wọn yí báyìí eléyìí tí wọ́n ń ṣe níbàámu ọdún tí wọ́n máa ń ṣe láyé ojú dúdú ẹ̀rí fáwọn kèfèrí ló máa ń sábà ṣe o àwọn kẹfẹ́rí ló máa ń sábà ṣe tani ń bọ́ kẹbàdàn kẹfẹ́rí ni tani ń bọ́ ẹ̀yọ̀ kẹfẹ́rí ni tani ń bọ́ ọ̀lẹ̀ kẹfẹ́rí ni tani ń bọ́ alágẹmọ kẹfẹ́rí ni ọ̀ṣun òṣogbo ńkọ́ kẹfẹ́rí ní bọ́ ọdún ìjòwú kẹfẹ́rí ló ń ṣe ọdún egúngún kẹfẹ́rí ló ń ṣe ọdún orò kẹfẹ́rí ló ń ṣe ọ̀sẹ̀ méjì kẹfẹ́rí ló ń ṣe gbogbo àwọn ọdún ẹ̀bọ̀ wọ̀nyẹn kẹfẹ́rí ló máa ń ṣe nítorí pọ́lọ́ sọ pé lè yá ẹ̀yọ̀ hàn káfíìrù لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم لكم دينكم ولي دين آه سورة إقاقة تغيبي بقو سورة القرآن صفوه إلى النبي محمد صلى الله عليه وآله وسلم تأيي كثيرون وبتأيي بعد جاء مسلم كنو قال كافر قبات دارتي ó kọ tó ń kọ pera rẹ̀ ó kọ rẹ̀ ní káàkiri sọ fún ọ kí ẹ̀yin kèfèrí wọ̀nyí. èmi ò ní síntẹ́ǹsì o inú wa bá nàbì sallallahu alaihi wasallam ní pé wọn náà bá wa sin àwọn òòṣà wa tá à ń sin fọdún kan káwa náà bọ sí tiẹ̀ fọdún kan káwa gbé gègé ká gbéwèé ká máa wò ọdún wo ni ó gbé wájú tọ́jú tá à ń bá ń sin Allahu ti ẹni àbọ̀tún tá à ń bá ń sin òòṣà aláta àti ọ̀zá àti mànáta àtàwọn òòṣà kúgbẹ́kúgbẹ́